adúgbò ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ àtọ̀rọ̀ tí a ti gẹ̀ fún àdúgbò Muhammad tí ọlọ́run bá tó jẹ́ tí ó gé àtàwọn ará rẹ̀ àtàwọn gbogbo ìjọ rẹ̀ àti gbogbo ìlú tó wá sọ̀rọ̀ fún Islam tó ti jẹ́ ògbó ìdè fún ọ̀gá àjọ wọn nínú wọn. gẹ́gẹ́ bí agbáyé tá à ta àtọ̀rọ̀ lánàá nínú ìtumọ̀ tá à fún gbólóhùn alhamdulillahi rabbil alamin Rabbil alamin tá a yẹ wò àní agbárí ẹlẹ́ẹ̀kẹrìndín ní ọgbọ̀n lélẹ̀ nípa wípé ìtakùn Rabbil alamin kí ni ọmọ bí bí ẹ bá takùn Rabbil alamin kí ni ọmọ bí àìsàkó onírànà oríṣiríṣi èèyàn lọ́tàkù tí wọ́n yà yẹlẹyẹlẹ nínú wọn náà ní àwọn tó ṣe é pé wọn ò tiẹ̀ nígbàgbọ́ pa ọlọ́ra gbèlè pàṣẹ fún òtí àwọn akẹ́kọ̀ọ́ ní ọ̀rẹ́ gbogbo ẹ̀dá ní pẹ̀lú gbogbo ẹ̀dá àníyàn ló burú tò nínú wọn náà láti rí àwọn tá a pè ní àjàkálù láti gbélé ayé mi tán lọ́wọ́ àná ẹ̀mí wọn ní kàkúyà tẹ̀sẹ̀ mi mọ́ kò sí tẹ̀lé tọ̀rọ̀ mọ́ tò ara wọn gbọ́dọ̀ náà ni ibi yóò ju àdé bẹ́ẹ̀ náà ni àwọn tó ti pé nature àdámọ́. ẹni àwọn onígbàgbọ́ ń bẹ̀ pípé gbogbo àwọn ọmọ tí ìgbẹ́ ọkàn wà kò gbọdọ̀ mọ́ sí bó ti wà yìí kò gbọdọ̀ wà wà yìí pé ó lè láti borí so n ò fi kankálẹ̀ fún ọlọ́run bá tó ọ̀dá ní wọn kalẹ̀ sọ̀rọ̀ musa ọlọ́ọ̀sìn náà musa sí ọba ìjìyàn musa borí ẹ̀sùn ọkọ̀ báyà bẹ́ẹ̀ náà ni àwọn fìlọ́sọ́fà ìṣe gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ pé ọ̀pá pé ilé ayé ìsìn bẹ láéláé tó ní sílẹ̀ yóò sì máa fún bẹ lọ láéláé ní ìdílé pa wọn nípa fún ọ̀gbà nípa rọ́bìnrin àlẹ́ mi nìyẹn torí pé ọlọ́ọ̀bá tó ń lo tó ń gbogbo ẹ̀ ó ní oṣù lásìkò tí ń bọ̀ tí gbogbo ó ti kó kò túmọ̀ sí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ó di ilẹ̀ ó di nǹkan mí mẹ́rin tó báyìí ti wà tó lè ní báyìí náà tòkọ́lọ́ kọ́fẹ́ mẹ́lẹ̀ nígbà tá a bá débi máa ní ìyá omi yìí á mọ̀ sí àyè ọtí wọn ní tí wọn bí kúrò àti sọ̀rọ̀ pa ọjọ́ àti ìwé ní sáà máa àwọn tí adúró lórí wọn nínú àwọn tó ikú wọn tako rọ́bìlì alẹ́mí òun náà ni àwọn káàtó ní àwọn ọlọ́pẹ́lẹ́ lójú àwọn kan àwọn àwọn àwọn tó ti jẹ́ gbà pé àwọn ilé ọlọ́run tó ti jẹ́ pé iṣẹ́ ń gbé ìgbà àtúndà àwọn ilé lórí òun náà ní pé ọlọ́ọ̀bẹ ẹlẹ́dàá ó ti jẹ̀kọ́ mẹ́ẹ̀dá rẹ̀ òbí àtọ̀ láàrin méjèèjì bí wọ́n bá fúnra wọn lọ́wọ́ wíìlì wọ́n fúnra wọn lọ́wọ́ wíìlì nígbà bá papapa lọ́wọ́ báyọ̀ àti gbogbo ẹ̀ tó nígbà ròyìn rẹ̀ bá débi wípé àtọ́nà àtẹ̀dá òbí yàtọ̀ bẹ́ẹ̀ ó lè fò àfọlànà ó lè fò àfọlànà tó ibi jẹ́ ń kó àwọn èèyàn jẹ̀lé ó ti di pé ètò ọ̀pẹ̀rẹ̀ àrùn tí ó yọ̀ bá wọ báyọ̀ ó jẹ́ àtẹ̀lẹ́ tó wà báyọ̀ ọ̀ tó yóò ti àtọ̀ fún ọgbẹ́ ìjọba ìjọba ọ̀dà ni àwọn òbí ọ̀ ẹ̀sìn tara wọn ni wọ́n ti yà lókè àdéhùn ọ̀kan sọ̀rọ̀ la wọ́n ti sọ́jú tara wọn láti ọ̀dọ̀ sáà ń pẹ̀lú ẹ̀ ọwọ́ pàdé wà pẹ̀lú sáwọn ènìyàn kọjọ gbọ́rọ̀ ọwọ́ jáde àwọn ènìyàn wà pàdé rẹ̀ ló ti jáde ní pàdé wà so ṣùgbọ́n bọ́lá wọn ti kádàrá kọ́rọ̀ ọmọ nìyẹn ọlọ́run sọ fún àwọn bàbá ní sọ̀rọ̀ yìí àwọn àdójọ lọ́wọ́ ti sọ́wájú táwọn yẹn ti kéjì nǹkan lẹ́nu wọn. ولما تقول فخلف من بعدهم خلف يعطوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون سيئا فخلف من بعدهم خلف أو يهوك ومن لدي عن النبي الله بني إسرائيل أداروا الصلاة ولا يصلي موقعاتي ẹsẹ ọlọdún ni wọn máa ti wọn ra aláàrí èmi ò fi kò ní fi dáadáa èmi ò ní fi bọ́ sásìkò rẹ̀ wá sábàrù kí àwọn wá sí i ojú kòkòrò lé ayé ni wọ́n ń lé káàkiri bàtà ọba yẹn lọ́ka ọ̀gá gàdìyà ọlọ́run ni wọ́n kọ̀ àwọn ọmọ náà gàdìyà tó iná ìkànnì ọ̀gá wọ́n àwọn ọmọ náà sixty nine rẹ̀. nínú àwọn ẹgbẹ́ àtàkùn òwúyà ọlọ́run táǹbà lọ òun náà ní àwọn ènìyàn kan tí wọ́n nígbàgbọ́ nínú wípé ìràwọ̀ tí ń bẹ sọ́mà ó ní ìlà alóhùn ní ìṣẹ̀lẹ̀ ìyá rẹ̀ wọ́n bá ní ìràwọ̀ rẹ̀ ní àbọ̀ òwò ìdí ọ̀sẹ̀lẹ̀ jẹ́ lọ́jọ́ wájú fún àwọn ọ̀rọ̀ wọ́n bí lè pè é ìràwọ̀ nígbà pàmò ìrẹ̀lẹ̀ lẹ́yìn. ṣùgbọ́n ẹ̀ náà sì ni àwọn tí wọ́n máa lọ yẹ ìràwọ̀ wò ọmọ kan náà ni wọ́n ìran kan náà ni wọ́n ìjọ kan náà ni wọ́n. bẹ́ẹ̀ náà lẹ́yìn tí lọ ń dífá ẹ̀yìn tí lọ sì yẹ ó ti ta àkórọ́ bẹ̀rẹ̀ ààrẹ mi ọbẹ̀ fẹ́yàwó ó ní wọn lọ́ba yòówù mi fẹ́ẹ́ lọ́ba àwọn yorùbá ó ti ní jẹ́rẹ́ sí inú wọn àmọ́ ìdí ọ̀rẹ́ tẹ́ ti lọ́ bá ti yẹn lórí lọ́wọ́ ìbí ọ̀dọ́ ti yẹ mú tó sọ ẹjọ́ òbí lọ́rọ́ wà rẹ̀ wọ́n ti wá da oríṣiríṣi nǹkan tó kọ́ lọ́wọ́ àwọn ìkọ́dà ẹ̀rọ ìlọ́jọ́ mùsùlùmí àbí ìjà òsì sàmì náà àwọn ẹgbẹ́ ìlú ní ìmù lórí ìlú kúlọ̀ ọ̀kan rẹ̀ kẹ́kọ̀ọ́ lórí ìlú ìmọ̀ ọba ní sọ̀rọ̀ ọba mi ó jẹ́ ọgbà gbàgbé léyìí ṣùgbọ́n bá ti ẹ̀kọ́ òkè ìdílé tó nígbà tó ọkọ̀ àti ọlọ́run ọba ní darí àlámà rẹ̀ ó ń túmọ̀ sí pé ọ̀gbọ́dọ̀ tó lọ ní ìyẹ̀wò kan ọ̀gbọ́dọ̀ nígbà tó ìràwọ̀ kan bẹ tí ó lọ àtúmọ̀ tí ó tún máa ní làpá nù lójú ayé rẹ̀ ìyá ọlọ́run yẹn ẹ̀ ń sọ wọn sábà rí bá àti ìyá ọ̀ asọ́lá nìyẹn àyẹ̀ ẹ̀dọ́ àwọn ará India wọ́n burú pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dọ́ ọ̀dọ̀ wọn ló ti wá lóde nàkà wọ́n di lè lọ ẹ̀gbọ́ wọ́n máa sọ fún láì fi fi ẹran wọn pé wọn máa sọ fún àwọn ọba tàbí ẹni tí ó kọ rẹ wà nímúra òjò ìjọba rẹ àwọn india ayé kò tó kò tó kọ kò tó mẹ níbi ìdíwọ́ ọ̀rọ̀ mẹ́jẹ ẹlòmíì filọ́sọ́fì ni ó lò filọ́sọ́fì ni ó lò fún nǹkan ńlá fẹ́ fẹ́ nínú ayé rẹ̀ tó bá tẹ̀lé ọ̀rọ̀ bá rògbò bá yà sọ̀rọ̀ fún òkú tọ́lù tí ọ̀bá tẹ̀lé ilẹ̀ náà lè dọ̀gba gbé ẹ̀kọ́ òkú ní ojú ara wọn tó wáyà lọ. bí a ti sọ bá fún àtàkùn ìlú ìdèjì rẹ nù lẹ́yìn ìgbà tó lẹ́yìn ìgbà tó bá sọ̀rọ̀ ní pèjì ìdìbò di gọ́ọ̀nà ọlọ́dìbò di gọ́ọ̀nà tó lọ. ṣé nígbà òjò wa dábàá tó di gọ́ọ̀nà ṣé lọ́kọ̀ ọlọ́run náà mọ̀lú ìyẹn tó tọ́ ọlọ́run náà mọ̀lú ìyẹn tó tọ́ tí ọ̀dọ́ wọn àti òwe tí òwe yẹn ti ṣe wá ní ìyẹn nípa tó bá ti mẹ́rin ẹ̀sẹ̀ yìí mẹ́rin ẹ̀sẹ̀ yìí ẹ̀sẹ̀ bá ti ń jà fún ọkọ mẹ́rin ẹ̀sẹ̀ tó ń bẹ̀ ẹ̀sẹ̀ ní ẹ̀sẹ̀. kò tí wàá rí mẹ́rin tó ti di gómìnà padà àìmọye tí ẹ ń dáwó lọ́wọ́ bí ọlọ́run fi sọ́jọ́rọ̀ ìkàlùkù náà ti mọ̀ sábà lọ máa jẹ pẹ́sidẹ́ntì òdòdó láti wọ̀ kan ẹ̀yìn ojú bẹ́ẹ̀ báwo ni kẹ̀ ìdìbò báwo lọ́wọ́ ẹ̀yìn ojú ìdìbò ìdí ìdìbò ẹ̀ àyíká ẹ̀yìn ojú ìdìbò tòbí ọba gbogbo nọ́ọ̀tì ọba gbogbo káwọ́tì kọ̀ wá bí ó ṣe fún ẹ̀yìn nọ́ọ̀tì bí ó ti bí ó ti lẹ́nu nígbà tí ó ti dáadáa rẹ̀ kò tẹ̀yìn o. ó lè di gbogbo gbogbo ilẹ̀ ló dìbò tó a ti dìbò fún gbogbo wọn sí yẹn wá ju ìwé yẹn àgbẹ̀bọ̀ ẹ ti gbọ̀ ọ́ gbọ̀gbẹ́lẹ́ dá ẹ̀ ìnígbàgbọ́ nínú àwọn kan wọ̀nyí ibi ìràwọ̀ ni tí ó ṣe nínú ìtẹ̀lé ẹ̀dá mà development of àwọn dájọ́ra fi ìdánwò ìbọ̀lù tó náà ni wọ́n bá sábà ti ń báyìí àwọn èèyàn kan bẹ ló pé túù ìràwọ̀ kí wọ́n mú sọ́rọ̀ ní ọdún táìsì ibi tí yóò dùn bọ̀ ní mọ̀sálásí nílẹ̀ ìjàn nílẹ̀ ìjàn ẹ̀lọ́wọ́ mọ́sálásí òde ńlá ẹ̀lọ́wọ́ ìdílé ẹ̀là ẹ̀dùn kọ́pàtì lọ́dún ìdílé dàrẹ́kì ní sèmùtẹ̀lì wọ́n ti kọ́ láti ti pẹ́ ti pẹ́ láti ti pẹ́ ti pẹ́ tábólé wa alájùfẹ́ pè ilé alákùnrin ọ̀gbọ́n ìmọ̀ọ́mù kan lọ́wọ́lọ́wọ́ àwòká ayé dáadé ibi tó jà bá kọjú kíkọ́ yìí ìmọ̀ọ́mù bàrẹ̀ kan lọ́wọ́ nígbà tó ń yẹ ló bá dédé ọ̀pọ̀ ojú ti ń dáwọ̀ bàtà àwa ń pọ̀ ojú ti ń dé kọ́ńpáǹtì wa wọ́n bá sọ ajé wọ́n bá sọ alẹ́ rẹ̀ àwọn àti àbújá yìí àwọn èèyàn tuntun lọ́kọ̀ mi wọ́n ti ń dùn ó <laughs> ìbàdàn náà ta sí ní ọ̀nà àgbẹ̀ yìí tí ẹ ti máa ń kọjú sí kíbla àjọ báyìí à làbá fi pán sí pé à kíbla àjọ ti gbó ayé ẹ ti fẹ́ lẹ́lẹ̀ ọ̀rọ̀ àlọ́ba ọ̀rọ̀ àgbà gbẹ̀rẹ̀ pé bóòlù ti jẹ́ ọ̀fẹ́ ìfọ̀sọ̀ pé àkọjú kíbla àjọ bàbá kan náà ti di àgbàlagbà yìí tó ń bá ti ti dẹ̀ mọ́ ìdíwọ́ láti kọjú ní òkè tó bá bọ́ àtọ́bá ẹ̀kọ́ ìlẹ́dà àgbélé làwọn ní abájọ tí bàbá ìgbìmọ̀ ti báyìí làwọn àgbélé wọn ni àgbélé wọn bá sùn nínú àgbélé mi lọ́wọ́ adé tí wọn bá gbélé wọn lọ́wọ́ àwọn ọ̀gá tí a ló ń tọ́jú àbá kọ́ni tí kọ́ni lè kọ́ni sí i náà ti tẹ́ ìdí ẹ̀ ẹ̀gbọ́n ìgbọ́n bàbá gbòòrò báyìí. àwọn tí wọn ti jù lọ àwọn tí wọn ti jẹ gan yẹn ti fúláṣí nineteen fifty five òun ti jẹ ní nineteen forty àbí sọ́ọ̀rọ̀ twenty two dé eighty two forty years tó lò bẹ́ẹ̀. àwọn tí wọ́n ti jẹ ti hàn lágbolé sí inú agbolé wa tí wọ́n ti jẹ ti hàn fún fifty five ibi táwọn sọ fún sí ọjà tòun tó ní wọ́n ké jù lọ. so dáadáa pẹ̀lú pẹ̀lú pé ǹjẹ́ ń bá ǹjẹ́ ń bá rẹ̀ nìyẹn làwọn ìlú àdìsẹ́ lọ́ọ̀kù ibi àdìsẹ́ níbi ìlú àfẹ́wò ti ń fà wọ́n lẹ́yìn àwọn wọ́n jẹ́ pé ní làbámu ìjà ìlú wa lẹ́sìn bẹ̀rẹ̀ nìyẹn àlẹ́ àdínkù àárọ̀ ti sọ fún wa ní koran wípé olùdá olùdarí àlámọ̀ rẹ̀ òun ò sì dá fún jẹun nù ọlọ́nifàlà ọ̀sìnmù wa ti ní ìlú wáyé náà kú làpọ̀tà mú lọ́wọ́ sàkàlà ọ̀nà àwọn yìí nítorí ọ̀dọ̀ wa kẹ́hà ayàtọ̀ ìfọ̀rọ̀ tẹ̀lé sí ọlọ́run ní òun kúra pẹ̀lú àwọn ibùsọ̀ ìràwọ̀ máa ń dúró sí ìràwọ̀ ń bilé ayé lọ sí sọ́nà sáyẹ́ǹsì lọ ìkọ̀ọ̀kan rẹ̀ lẹ́sẹ̀ wò lọ́nà ètèrègè tó síbẹ̀ wá wo àyè tó nà ń dúró sí àyè tí dúró sí ń dúró jòwó lọ ọ̀nà wa ní padà òkòtò mu bí wọn wá kéde yìí lọ láti bẹ́ẹ̀ wọn fi la fúlà ètè náà fi padà òkòtò mu ọlọ́ni mọ̀ ń kúra bí wọn wá kéde yìí lọ pẹ̀lú àwọn àyè tí ìràwọ̀. tó ń tó ń sọ̀rọ̀ bí ní sámà wà ìdílé àwọn olùkọ́sà ńlá ọ̀gá àbúrí ìbúra ńlá yìí ó tó àìsàn bẹ́ẹ̀ o ìbúra ńlá yìí ọlọ́run ní nínú sọ́ọ̀tù rahman ayà kẹfà ọlọ́run bá yẹ kí ọlọ́run fi wà nínájú igi ní bọ́lọ̀ ní ìbò bọ́lọ̀ tó ń kì í túmọ̀ sí pé ọlọ́run ọ̀dá wọn fún kẹ́nìkan wá máa sìn wá ntọ́lọ̀ ń dá wọn fún àwọn náà jẹ́ ìsánjú ẹ̀dá ọlọ́run ntọ́lọ̀ ń dá wọn fún ọ̀dá wọn fún olè bá àdé ọ̀sọ̀ sámà ọ̀sọ̀ fún sámà gẹ́gẹ́ ntọ́lọ̀ ń sọ inú sọ́ọ̀tù sọ̀fà àti láàyè nínú kọ̀ọ̀án ọlọ́ba bẹ́ẹ̀ inú sọ́ọ̀tù sọ̀fà àyà kẹfà ọlọ́ba sọ pé ìnáza sama itu semua itu jadi sama dia aja boleh boleh sama dia aja ni ọlọ́ọ̀bà àdéjọ lápẹ́pẹ́ àwa la sí lọ́sọ̀ọ́ pẹ̀lú àwọn ìràwọ̀ dáhùn kan káwọn yẹn. bí tí wọ́n ti gbé inú sọ́nà fi ṣe oná ìgbọ́jẹ́ sọ́nà ọjọ́ ọ̀sán sọ́nà kí wọ́n ti wọ́n lẹ̀ pọ̀ mọ́ ojú tẹ̀ lọ́sọ̀ọ́ sọ́nà ojú tẹ̀ lọ́sọ̀ọ́ ni. ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ti ní ìrùdúmọ́ ní kẹyàfín àwọn ìgbìmọ̀ àwọn agbéra wọn bù ọlọ́run fún ọ ní àwọn agbára kan tó ti tọ́ wà níbi adára lọ ọlọ́run ti fáwọn ọmọ níbi adára náà lágbára àwọn agbára tó ti tọ́ ìyẹn lọ. nínú tiwọn wọn a máa gbéra wọn báwa ti máa ti àkàtọ̀ fẹ́ẹ́ bá láti ìwọ̀n bù àwọn ènìyàn gbéra wọn bù wọn bìí ọ wà lọ́mọ jí ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn láìka wọn bá jí ẹ̀ lọ́wọ́ bá fi lé síwájú ó fi àmì ìsìn wọn lọ fún fa wọn bá ti jí bá rẹ̀ lọ́sẹ̀ gbogbo yóò bá wọn bọ́ kálàkálà fún ìfọ̀n ìfọ̀n wọn lọ́wọ́. ṣùgbọ́n bàtẹ́ ẹni bí àtẹ́yọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá ọlọ́ọ̀ni kí ẹ̀ta pàrà yìí ọmọ jábọ́ látara ìràwọ̀ kì í ṣe gbogbo ìràwọ̀ àkúrà ọ̀gbọ́dọ̀ jábọ̀ ẹ̀ta pàrà yìí náà pàtì lọ́kàn wà sí díẹ̀ tí ló yọ wọn kan lẹ́yìn. lọ́dọ̀ tó máa tọ́ kù mí ìgbé inú ayà kẹsí ìyẹn yà kárùn wà lápàdé sẹ́yìn ní sàmà àdúnyà bí mọ̀tọ́ bẹ̀ wàjà àyìnà ha àdúmọ̀ ní sàyàtì وعاتدنا لهم عذاب السعير. الله يا الله láti sánmà ilé ayé lọ́sọ̀ lọ́dọ̀ àwọn àtùpà ìràwọ̀ ń bẹ́ẹ̀ òṣùpá ń bẹ́ẹ̀ òun ń bẹ́ẹ̀ wájà ayé náà ń tún máa ń lé ṣẹlẹ̀ àpè ẹ̀ta para ti di ìràwọ̀ yẹn àti ní ìta ìmọ̀ ìjọ máa ń sọ àwọn ìlókò àwọn àwọn àjẹnú wàá àtàjù làwọn máa ń sẹ́yìn á ti ìyá náà ń múná sẹ́yìn àjàkálẹ̀ tètè wọn iná tí máa ń lò tí máa ń lò gbèrègbèrè. ọlọ́run tó ń sọ̀rọ̀ fún wa nípa ọ̀rọ̀ àtàwọn àjẹ̀mú jẹ́ ń sọ fún ara wọn nínú sọ́ọ̀tù yìí àyà kẹsàn-án. ọ̀nì wà nà nà nàkọ́ńdó mi ní àmọ́ kọ́ àyídàlẹ̀ ìsámọ́ فمن يستمع الآن يجد له شهابا رصدا àwọn àgbẹ̀nu pé wọ́n sọ ọ́ra wọn gbàtẹ́ ń bọ́ ayàbọ̀ àwọn àwọn ọmọ gbóyìnbọ̀ inú tọ́lọ́ ń sọ kalẹ̀ tọ́ka yìí ti mú sá lẹ́yìn ti mú sá ọlọ́run ti sọ kí àgbàkà yìí àti àwọn ọba àwọn àti ọ̀dọ́ múmìnì ń bẹ́ẹ̀ ni wọ́n káàbìrì bẹ́ẹ̀ nù múmìnì wọn ló kéré tó kéré pọ̀ inú àwọn múmìnì wọn wá sọ fún ẹgbẹ́ àwọn ọmọ ti gbọ́ ìmọ̀ wọn ti gbọ́ kọ̀ọ̀rọ̀ وأن كنا نقعد منها مقاعد للسمع àwa máa ń jókòó láwọn àyè kan ní sámà lójú sámà tá a máa jí ọ̀rọ̀ lọ ìgbà tí yẹn fàkùnkùn nílẹ̀ ti jókòó. fàmáyé sẹ́mi ní àná ẹ̀yìn yóò tọ́ba lọ dẹ́tí kó n fẹ́ dẹ́tí gbọ́rọ̀ ní ìsìn yẹ̀dí nílá oṣù ha àtàwọn ọ̀rọ̀ padà yóò rí i pé ẹ̀ka para àwọn tó ń retí ẹ̀ tí ó dó síbẹ̀ mùsàmọ́rí ìmọ̀ náà ló náà lè apá kan náà apá náà ní ìgbà táwọn ọkọ ìṣe wọn pé ìjàwọ̀ jáwọn àwọn apá kan ní ìjọba kì í ṣe ọ̀rọ̀ tó yorùbá òbí pé iná ìrọ̀lọ́run ní ipa àti ìjọ wọn wálẹ̀. sọlọ́n fún àwọn tàyàtì yẹn ọlọ́ọ̀kan ní agbára tọ́tọ̀ ṣùgbọ́n síbẹ̀ ọlọ́ọ̀ bá jù wọn lọ ìgbélé ayé wọn lọ irú ẹ̀ náà lè ká àgbọ̀n ẹni lọ́rẹ́ ta ẹ̀ jẹ́ àti ìmú mi nípa lórí yóò wá sọ yóò sọ fún wa ó ju òun ló ṣe gbogbo yòókù ìwé ẹlẹ́gbẹ̀ẹ́ náà ní fún ilẹ̀ wọn máa kàn pátó èyí fẹ́ lómi tí ọba rí ìtàlá ìtàn gbà lórí ti ẹ̀kọ́ ṣùgbọ́n àtúntò lè tẹ̀ ẹ̀ tó pé wọ́n lé olóńgbò ta sọ́ọ̀bù léyìn àjẹnú yẹn kò ti ti tẹ́lẹ̀ tó àjẹnú lè fa sọ́ọ̀bù yẹn ó lè fa sọ́ọ̀bù yẹn wò ìyá máa rẹ fún bàbá tó dá àjẹnú bàbá ló ní ọmọ rẹ kọ́ ń gbogbo epo bíbí mi láti ní wàá ti báyìí ìyá ọ̀nà àpàlẹ̀ ìyá ọ̀gbọ́dọ̀ fílẹ̀ ó lè dé jò àmì ìgbé yín náà àfilẹ̀ yá wọn ti lè lọ sí lélẹ̀ lélẹ̀ tó wọ́n dá àjẹnú lọ́ọ́ fi yàrá mi ó múra kọ́ pa náà ó sì káyà kọ́ wa tó kọ́wá ti sàkàlámà yìí kó wá jẹ́ mọ́mìnì ní kọ́yà àgbà ọ̀nà tiẹ̀ ó lè dàgbẹ́kù àwọn ìlú àwọn ẹran ìgbìnfẹ́ àjẹmú náà ní òsì kẹta mẹ́ oríṣiríṣi nǹkan yẹn lè transform tọ́lọ̀ ń bá yóò dá rẹ̀ fún wa àwọn ọmọ ìdí ènìyàn la lè transform tó wa ṣùgbọ́n ẹ sáà jẹ̀mú bá ti ń yí. pẹ̀lú ẹ máa wò pé ẹ̀rín ìrìn àjẹ́ ńlẹ̀ yẹn tó dẹ̀ lórí àwọn afẹ́yà òbí mi lọ tí wọ́n padà ajá tí ọ̀rẹ́ wà òsì wà sọ àpò mẹ́. so àwọn àwọn ta fún àwọn agbára tó fún ṣùgbọ́n mi bá ti ń súnmọ́ ẹni ọlọ́run yóò mọ̀ torí wàhálà rẹ̀ nìyẹn ti ń ka ìfẹ́ gbọ́ ìfẹ́ súnmọ́ bí ọba jù nígbà tí yẹn fún yẹn náà wọn kí ò lè mí wọn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ̀ máa tún fìlà wọ́ sí òun náà yìí tó ṣe ní àmì táwọn yóò fi máa mọ̀nà tí wọ́n fi ṣe kírílà àti wọ́n fi mọ̀nà lọ pé bí mo ti kú bí mi bí mi padà ní tẹ̀sí jọ̀ development tuntun wa àwọn yóò mọ fi ṣe ìgbà padà bọ̀ ìgbàwọ́ ọlọ́mọ yóò yọ̀ ń bẹ ń bẹ lóṣìṣì tòláyà wọn ti ta òbí ní àwọn ọkọ tí wọn ti dá wọn mọ lójú sọmọ lọlọmọ sọ ní sọọtù làdí àm àyà nàìjíríà sẹwọn bá الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون ọlọ́run náà ló ti àwọn ìràwọ̀ sọ́mọ̀ fún yín ní ìtẹ́ fi máa mọ̀nà inú ogun lẹ́lẹ́ àti òkun ojú omi kọ́dífà kọ́dínà áyáàtì ohun àmì àwọn ọmọ àti sàlàyé ẹ̀ fáwọn èèyàn nítorí ọmọ èèyàn aláwọn fáwọn èèyàn kan wá ti gbé ọjà òní mímọ́ òkè tí wọ́n ti gbé wọ̀ mí àgbọ̀dọ̀ máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ bẹ tọmọ yóò ọ̀sán ààrẹ jẹ ó di ẹ̀gbọ́ ẹlẹ́kàtà lónìí ọgbẹ́ ẹlẹ́kàtà lónìí ọgbà àwọn ọmọ olùkọ́ orí ìfìdí ló ń bá àwọn ìfìdí ọ̀rọ̀ so lórí ìyá tó wà láti wà láwùjọ ní láwùjọ tí bàbá ti fi ayé tó ká kiri tó ká ẹ ẹ ẹ yọ bàbá jẹ láti rí ẹ ìrẹsì ìrẹsì ìrẹsì tó ti gbọ́ ní ìjẹ ìrẹsì tó ti gbọ́ ní ìjẹ ìrẹsì òkà òkà àrísìkì òkà àrísìkì òkà àwúrè àbẹ ẹ̀kọ́ ni oní ọ̀gbọ́dọ̀ kú mẹ́wàá sọ́wọ́ kókó mẹ́wàá sọ́wọ́ káàdì ló ti lówó tó àbí kàwé wà kọ́ nílẹ̀ àdéhùn bí bá jẹ́ ń pa kálukú kò dùn ọlọ́run kọ́ máa dàbà o àti àwọn àdúgbò lọ́dọ̀ ọlọ́run ni o àwọn bí ọba máa tàbí mi máa ti dé báwọn bí ọba máa tàbí ó ti pàtì àyọ̀ ń ta rẹ̀ mi tó àjàjà pàtàkì jùlọ àwọn kéékèèké ọ̀dọ́ tó ti dé ìrìnàjò ẹgbẹ́ mi lówó òye òsì fún wọn kàn wọ́n kàn já fi oṣù orí bí òṣòye fún òye òṣòǹkan. ẹlẹ́ẹ̀kejì aláwọ̀kọ́lá sọ̀rọ̀ pé yóò fa síríkù fún rògbòbíyà ìtako ìtọ́jú tọ́lọ̀ ń fi fẹ́ dà ọ̀bá nígbà tó ń fa rẹ̀ ni. ẹlẹ́ẹ̀kejì náà ní pé tí ọ̀bá ti nígbàgbọ́ rẹ̀ ni sẹ́gbọ́ tọ́lọ̀ nípa orúkọ náà àtàwọn ìròyìn rẹ̀ orúkọ náà kọ̀ọ̀kan tó bá ti ń bọ̀ àtàlàyé kí ọ̀tá inú àwọn àpárẹ̀ pọ̀. ọlọ́ba ni aláàánú àánú yẹn gẹ́gẹ́ ìròyìn ni àràmánù òkò ni bẹ́ẹ̀ náà ni àrọ́ òkò ni kọ́lọ̀ olùfẹ́ ìtọ́jú gbogbo ẹ̀dá àrùbọ̀bíyà ìtọ́jú ní tọ́ka ọjọ́ sí pàpọ̀ ọjọ́ òyìnbó àwọn kan bẹ bá ń pè wọn ní àwọn aláṣẹ nínú àwọn ọjà níyà àti àwọn pàmò mẹ́fà àwọn yunifásitì àti ìdùnnà ọkọ Ọlọ́run àwọn yẹn ní àtẹlẹ dáhùn lórúkọ wọn àtàmàpáǹdì tó ṣe pé ọgbà wa látọ̀dọ̀ ọgbà àkídà látọ̀dọ̀ jáde lórúkọ náà tó ń lẹ́gbàá látọ̀dọ̀ ni wọ́n gba alátọ̀dọ̀ tọ̀lú ọ̀gá wọn fẹ́ ń gba lọ́rọ̀ lọ́dọ̀ onídìí nàbí ìlú pàṣẹ ẹ̀ńtọ́ ti ẹ̀ńtọ́ pa ẹgbẹ́ pẹ̀lú àdúgbò sọ̀rọ̀ àdúgbò sọ̀rọ̀ tọ́wọ́ ó ti ní díẹ̀ nínú àtẹ́kùbọ̀ yòó ti máa ń wà ní kó ìyàlú ìlànà ẹ̀yà wọn ó ti lọ fi ṣe ìdá ó ti lọ fi sínú ọ̀gá. so látọ̀bẹ̀ wọn ti gba. Ọwọ tóbi wá lórí ẹ̀tọ́ pọ́pùlà ní mọ́tà tóbi já ọ̀hún sọ̀rọ̀ wá. mọ́tà bùbí wọn oní àdìrí pé gbogbo àwọn kọ́tà ní ń bẹ fọlọ́run ló máa ń lé lọ ní wọn làwọn ń gbà bẹ̀rù báwo kọ àwọn ń bẹ ni tọ́ba ni wọ́n

wọ́n fẹ́ tàbíyàn báwọn ọlọ́wọ́n bá wọn ṣùgbọ́n ọlọ́wọ́n ọlọ́wọ́n bá wọn fẹ́ ní ìkéde. bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ ọlọ́tọ̀ àwọn yẹn ni wọ́n tó tó nípa òkèlíyà àwọn náà ló jẹ lápáta àwọn tó ti fún mọ́nú òkèlè wọn àwọn aláàbò tó ti wọ́n mọ́nú òkèlè. nítawọn wà fún eh, eh, àwọn ọ̀rọ̀ nípa yẹn ọbẹ̀ nu wọn àwọn tí àná ọbẹ̀ nu wọn jẹ́ ẹgbẹ́ àdúgbò sí à alábìnrin àwọn kúndín ọbẹ̀ nu wọn àwọn èsì ìjọ lọ́wọ́ àlọ́ bẹ́ẹ̀ náà ni àwọn ṣe pé wọ́n gba ìdí ọlọ́run ti lẹ̀kọ́ mẹ́ta àwọn náà wà lọ́wọ́ náà etí tí wọ́n ti ń dúró lé lórí ó náà ní pé àti pọ́sítífù àti nẹ́gẹ́tífù làwọn máa ń yé lọ́wọ́lọ́ wọ́n ní láàmú ojú tó wà láàmú àjò ẹ̀ gbọ́dọ̀ lọ́kọ́lọ́ ń bẹ ẹ̀ gbọ́dọ̀ lọ́kọ́lọ́ ìwọ ni a sọ rẹ̀. wọ́n ní ẹ̀ gbọ́dọ̀ sọ pé ájú ni ẹ̀ gbọ́dọ̀ sọ pé mọ́yìtì ni ẹ̀ gbọ́dọ̀ pé àgbẹ̀bí ni ẹ̀ gbọ́dọ̀ mọ́kù ni. torí ẹ bá ti ń ṣe ẹ̀ ti ẹ̀ẹ́dọ́gba ẹ̀gbọ́dọ̀ sọ fún mímọ̀ ni ẹ̀gbọ́dọ̀ sọ fún aláìmọ̀ náà ni. tó torí bá àwọn olùkọ́ nǹkan wọ̀nyẹ àtòjìjẹ ni ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ sọ́kùsọ ni irú ẹ̀rẹ́ làwọn tó bí wọn sọ ẹ bá dé kùnà àwọn tó bí àwọn ìdí gbà mí tó bá ti di ìlú mẹ́rẹ̀ yọ sọ pé ọlọ́run lọ òsì lọ́sùn òsì lọ́sùn òsì lókè òsì ìbàdàn wá sí òkè lẹ́yìn tí wàá lò kù kẹ̀kẹ́ wọn tó tò fún gbàgbé nígbà wọn bá ní òsì lọ́sùn tí òsì lósì tí òsì lẹ́yìn wá sí tí òsì lẹ́yìn tí òsì lẹ́yìn tí òsì lókè ẹ̀ka ẹnu pẹ̀lú pé òsì òsì ìdí ọ̀bà tí kí lè yẹn ti lè lóyún rẹ̀ tó tó sẹ́kù lẹ́yìn ìkàlẹ́fẹ́ wà kàdá yorùbá mi ni wọ́n sọ pé òsì lókè òsì lálẹ́ kò sí lọ́dún kò sí lórí sí wájú kò sọlọ ọba àlejò láti sọ yìí pé arahmanu alala arìsì táwa ọlọ́ọ̀ba aláàánú ètò ìpìlẹ̀ ìlú kọ̀ọ̀rọ̀ yẹn sábọ̀ àbóyé táwa lọ́ọ̀ba rẹ̀. aláàánú jùlọ lórí gbogbo ẹ̀dá alala arìsì rẹ̀ dé lórí àlẹ́ rẹ̀. ọlọ́run tó sọ fún àdúgbò àìgbé wà sí àkúrísí yúrò sànà ọ̀rọ̀ àdúgbò ọ̀rọ̀ kò sí ju ọ̀rọ̀ ọgbà yìí ọfẹ tó sọ máa dilẹ̀ lọ. ọmọ pẹ̀lú tọ́jú kánà tó sọ̀rọ̀ lọ àyè sọ̀rọ̀ àtúntò ìlọ́wọ́ ẹ̀ ayé nà lọ ń bọ̀ lọ́wọ́ oníṣì sànà ọlọ́wọ́ àdúgbò àdúgbò sọ̀rọ̀ lọ àyè sọ̀rọ̀ àtúntò ìlọ́wọ́ ẹ̀

àwọn ìlú òsì lókè kò sí sálẹ̀ kò sí láàrin kò sí níwájú kò sí lẹ́yìn ọ̀sìn kò sí lójú ìyẹn ọ̀tá kó mọ́tò lábò ojú ọ̀nà àwọn ènìyàn ọlọ́run wọ́n dábàá àdìsí náà nù wá. àwọn náà tó takò òwò bí ìyá ọlọ́run yẹn wọ́n ti síríkù nípa ti òwò bí ìyá yìí tọ́ka sí. síríkù ẹlẹ́ẹ̀kẹta onáà ti síríkù ó fi òwò bí ìyá téèyàn bá ti gbà fọlọ́run lọ́lọ́run tí ọgbà fún mi tọ́jú ẹ̀dá kò lè sin náà gbòòrò sí bẹ́ẹ̀. torí èyí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kì í ṣe òun ní òbí ìtumọ̀ ní ìgbéga rí ẹ̀. alaala nìkan yóò mọ ìlà ìyá ara òun ẹ̀ bá ara. ó lè ó lè mọ ó lè mọ rẹ̀ ti dín náà ẹ bá bí èdè dín mọ̀ bẹ́ẹ̀ lòlù ti kí láàrin ọ̀sán àti dín mọ̀ bẹ́ẹ̀ lòlù kò lè mọ iye ẹ̀ torí pé ilé ayé rẹ̀ lọ́la dímọ̀ mo bá ti fẹ́ràn àwọn ẹgbẹ́ rẹ̀ láàyè wájà lọ dímọ̀ tó o ti tòsí ní ibi tí ọ̀tá wa tó lè wọ́n bá fọ̀ bẹ́ẹ̀. èmi ìdájọ́ ojú alẹ́ ní ọkọ̀ àkọ́ alẹ́ sáá ni ìwà lọ sọ lọ́pẹ́ sọ̀rọ̀ pé alẹ́ ni kò ní kúyọ ọkà ọkà sí ìdíwọ́ lọ́sàn àbí tó bá tó kù kódà èmi ìdẹ́ bá pé kó jẹ́ kálá àtàlẹ́ ní òun ti ka ẹ̀ láwọ̀ lóde òun tí wọ́n kọ́kọ́ wá sí olùkọ́ sábà nù. ṣé kùsùn ìtajọ ní àkùlé kẹsì náà kò ní lápámú gbèsè ayé rẹ̀ ẹ tí ọba ti gbà ìṣe ọlọ́ọ̀bá ní sọ́dún gbogbo ẹ̀dá nínú wọn ní nǹkan òní tí ì ṣe tó ní ọ̀tá dé láàrin. wọn ò sì ní gbàgbọ́ pé nǹkan kan dàrẹ́kì náà ń bẹ látọ̀dọ̀ lọ́dún sí èèyàn rárá o ẹ̀dá kan ní máa ń ṣe wọ́n nìyẹn bẹ́ẹ̀ bí ọwọ́ ìwọ ọwọ́ ìwọ náà dá gbogbo ẹgbẹ́ ń tún ìwọ àgbẹ̀ dá ìdí ń sáré lọ òun náà ló kó bá wọn. ẹgbẹ́ ọba ti gbà pé ọlọ́ọ̀ba ni oṣù tó ti gbogbo ẹ̀dá yọ ọmọ ẹ̀dá àbùkù ìdààmú òṣìṣẹ́ tán lọ́rọ̀ rẹ̀ ọlọ́ọ̀dá lé ayé ìgbé ká máa ẹgẹdẹ kọ́mọ̀ ti tò wọ́n ọlọ́ọ̀dá rẹ̀ kótó rẹ̀ wá òbí nítorí ọ̀rọ̀ ẹ̀kẹ́ lásán لقد خلقنا الإنسان في كبد ẹtí òní ìdìbò ti wàhálà tọrọ ke, tó kù lówó tó kù lọmọ tẹ ń gbóúnjẹ ọdún tẹ ń gbóúnjẹ lóde ẹ̀dá fún mi jèbi mọdé ẹjẹ kí n lọ rìn ta ara wàhálà kan náà dia onílé dia ẹ̀dá ìdílé ìtọ lórí fóònù lọta ẹhẹ tó kọńtẹ́ńtì òní tó o jẹ kọtẹ tó lọ wàhálà sí kọtẹ tí o ti dà mú sí bóòlù tó a sọ pé ẹ̀rí kan bẹ àbí àbá kan bẹ àbá tó kan bẹ ní ojú rẹ wà ìtòrò mélòó náà ló ti lè lé yíyá tó tó lórí ayé yóò tó wá gba táwọn èèyàn fún ẹgbẹ́ ṣùgbọ́n ọlọ́mọ ń dábẹ̀rẹ̀ àwọn ọ̀ òní kéde lórí lẹ́gbẹ̀ẹ́ òní òní kéde lórí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ mọ̀ pé ti ọlọ́run ó sọ ẹ̀rọ ọlọ́run ọ̀sọ̀ ó kéré lọ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ní ẹ̀ta sí ìṣẹ̀lẹ̀ ẹ̀ta. Ṣé ẹ máa wọ bẹ́ẹ̀ sí ìsáfọ̀ ọmọ ọmọ ní dẹ́rù pẹ̀lú àwọn ọmọ lónìí? Lábẹ́ eléyìí, àìnígbàgbọ́ sí gbogbo òbí yá ọlọ́run tó ń bí kéèyàn ọmọ sí lọ́run. Olẹ́ẹ̀ni ìró nǹkan bí ìfọ̀mọ́ ọlọ́run táwọn alágbèlé yìí ṣe. ìgbà míì wọn á fi àdébí ọlọ́run lọ́lọ́ ìgbà míì wọn á fi lọ́mọ ọlọ́run àìsè tẹ̀sí ọlọ́run ìgbà míì wọn á fi kẹta ọlọ́run gbọ́dọ̀ ayé wọn gbogbo ẹ̀jẹ̀ àwọn tó lọ. èmi ò tiẹ̀ mọ̀ pé tó wọn ti máa yarí lọ́wọ́ sábà yà sí rárá o òbílí kùnú ẹ̀ tó o iṣẹ́ ló mọ òbílí kan kó gbogbo ẹ̀jẹ̀ ọ̀la ẹ̀jẹ̀ wọ́n ti kó lọ. Nígbà máa dẹ́jẹ̀ ìṣòro tó bá ti kó lọ. <laughs> Ẹ nígbà tí ẹ̀fẹ́ ya sí náà ọ̀dọ́ lọ ni nígbà tó bá lẹ́nu ìfẹ́ ti gbogbo ẹ̀jẹ̀ rẹ lọ. Èmi náà làwọn oníṣẹ́ oṣù náà ní. Àpẹ àwọn ti dé àwọn ti dé ipò kan. Àwọn ọmọ ìgbìmọ̀ kékeré. Gbàtí ìkúlọ́wọ́ àwọn ti dé ipò kan gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́fẹ̀ nù àbí òbí ti káwọn ọ̀ká ìyá nù àbí kò ní ìbọn kára sáré nù ẹ̀yìn rẹ̀ láwọn ọ̀dọ́ nù ọ̀dọ́ àfáàmì yọ̀ ọ̀nà ọ̀pẹ̀lẹ́ mọ́ bá ń bí bẹ́ẹ̀ ṣe ìpẹ̀lẹ̀ ọ̀hún onídọ́ọ̀lù ilé ẹ̀yọ́ mọ̀ gbé kì lọ ilé ẹ̀mọ̀ gbé kì aláàlì jẹ́ ń bẹ lára àwọn olùkọ́ àwọn káàdì ìnà ìlàyé ọlọ́run dá náà ti jáde jáde. lọ́lọ́run fi sọ fún wa nínú suratul Maida àyà seventy two títí dé seventy six ọlọ́mọ àdéhùn pé ọlọ́mọ àdéhùn ilé àkọ́ríkà ọ̀rẹ́lẹ̀ yìí náà kọ́ lù إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار أقطع لولي رب العالمين فوق أبي أقول كني أعرفه ẹ́ twenty àti yìí ti dókòó mẹ́ta olùdàmọ́sí ọ̀yà káfá ń bọ̀tún ọ̀rọ̀ bí ara ní ìlú gbogbo ìdí alhamdulillah ìsọ̀rọ̀ àti àti ìdúkà láti bẹ̀rẹ̀ alhamdulillah àti bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn olùdíje àti ìbámu ọ̀bẹ̀ ara ní àti bẹ̀rẹ̀ àti bí àti parí ọ̀wá ní ìdá káfá bọ̀rọ̀ bí ara ní ìlú lórí sọ̀rọ̀ olùdó àti ìyàtọ̀ lọ sọ̀rọ̀ àbákanná àbá nígbà tó ọmọ tó lù lẹ́yìn àlùkòrán nígbà tó ọmọ tó sọ àlùkòrán ìdarí ju ìwé àlùkòrán ìdí ńdáde lórí náà ní pé fàlàyé ọbẹ̀ láàrin. ẹ wá wo kàkíńtẹ́ kòrán ti ń bẹ lọ́wọ́ wa àti níìsì àti yorùbá ọ̀sẹ̀gbẹ́ yorùbá kẹ́ wá ti lérò fún olúwa ní mọ́tàlá mi o olúwa alẹ́ wọ́n ẹ lọ́wọ́ olúwa ní mọ́tàlá mi o ọbẹ̀ náà wọ́n lọ kó rọ́ọ̀kù ti sọ ìlú ìjọ náà wọ́n pa lọ́sùn ẹ̀kọ́ ni wá. ọbẹ̀ ní wọ́n tó ti ìlà ẹ̀tọ́ lè ká wọn sẹ̀. ṣùgbọ́n ìtọ́ bá gbogbo ayà táwọn ìlú mú táwọn ìlú bá sọ̀rọ̀ onílẹ̀ olùtọ́jú gbogbo ẹ̀dá. ẹ wá máa kàkí ìtumọ̀ yẹn pẹ̀lú sọ́nà pàtó méjì ẹ̀rọ wà á kẹ́lí bá mọ̀ pé lùgbọ́dọ̀ wá tẹ̀sí lọ́sẹ̀ láàrin ẹ̀gbọ́n tó lọ. làkọ́jú tàbádà lẹ̀ nínú kọ́ọ̀lù láàmú wá bí àtijọ́ wa lè pàtà nìyẹn ọlọ́mùbúra. ìpè àwọn tí àwọn ti di kéde làkọ́jú tàbádà lẹ̀ nínú kọ́ọ̀lù ìdínà lọ́wọ́ àrùwá ìmọ̀ sí ìwòlùmọ́ríyá ó ti di kéde yóò. àwọn tó ń sọ pé ọlọ́run ní mọ̀ sí wọn lọ́yà wọ́n ti tètè. bí kúrò bá tiẹ̀ sọ́ọ̀lẹ̀ ipò onífẹ́ obìnrin nínú wọn ní ibi àyà àwọn tàbí ìdúró lórí pé à ẹ bá lọ́wọ́ lẹ́yìn tí tọ́jú wọn ẹni yóò lò wọ́n lò lójú òbí ní tọ́wọ́ báyà kúkú wọn ní tó tó wà. ètò ọba fẹ́ ètò òbí gbàgbọ́ ọ̀run òní. ọ̀fẹ́ kì í tọmọ mọ́lẹ́dà ṣùgbọ́n kì í ti ṣe ó gbàgbọ́ wípé ọdí ọlọ́run. nta àmì náà wọ́n yé wọn náà abẹ́rẹ́ lọ́wọ́ yóò ṣùgbọ́n bá yẹ ọlọ́run máa ń tọ́ ẹ lórí ìran ní ìtọ́lá gba ẹ̀sìn rẹ̀ ìdí ìfẹ́sẹ̀ lórí káàdì àdébò ọlọ́run náà lọ bá ń bọ̀ lẹ́kọ́ àmọ́ àbíkáyé náà káyé ilá àwọn àgbàtà ní ìfẹ́ náà àdáni wà níbi ìtọ́lá tọ́lọ́ orí àánú gbogbo èèyàn àgbàjẹ́nu. ọlọ́run tó yá tó yá àyíwá ní tó ìdí ìrọ̀lú lọ ìdílé ìkóúnjẹ nìyà. sọ́kọ́ ẹ̀yẹ́ yẹn èyí jẹ́ òṣìṣẹ́ ọlọ́run tí gbogbo yín o àyẹ̀dọ̀ lọ́ba àdìsọ́lá bàjá lọ́lọ́run ti ní àdéhùn. ọlọ́run ní àpáti kápá ọ̀lẹ́ nínú àpáwọn ìdúná ńlá àwọn ìlú ìlú ìlú mariam ó ti di pèpè yìí o àwọn tí ń fẹ́ lọ ara wọn kọ́ ẹnu ara wọn fi sọ o ìyẹn òfin ìfèrè ayé ti ni o kí ẹ sọ wípé ọlọ́run ní àlùmọ̀tí gbogbo mọ́ríyá ìta ọmọ mọ́ríyá wà kọ́ àlùmọ̀tí wà wò lè àyíyá rẹ̀ kéde wà wò lè àkù wà àbí ayé mọ̀tí wọ̀ mọ́ mọ́ríyá mọ́ ọ̀sọ̀ ọmọ tó yà bá ní sísọ inú ẹ̀yọ́ ọmọ ìgbẹ́yìn ìgbòdo ọ̀ ìgbòdo làárọ̀ yìí wà ọ́ta ìbínú ọ̀tọ̀ọ̀tọ̀. ọ̀rọ̀ bẹ́ẹ̀ yọ ọ̀rẹ́ bẹ́ẹ̀ ẹ máa ti àlá ẹ máa ti ọlọ́run rọ̀bì kí ni kọ́ rọ̀bì ọjọ́ olùkọ́sí mi. ta ní tọ́jú ní sọ́ọ̀bù mọ́ríyá adé òní ti tọ́jú ni yóò tó wájú pé ẹni ń tọ́jú ni yóò tó wájú ọlọ́run yóò tó dẹ̀ tí wọ́n máa sìn. rọ̀bì olùbádùn omi wà ọ̀gbà fún oúnjẹ tí bọ́ọ̀lù gbogbo yìí náà. àbíkọ́ ọmọ ọmọdé àgbàdo wà ní ilé onítọ́jú àwọn ini, láyé. bóòlù ti wá jẹ́ nígbà ọ̀dà àgbàdo lọ́wọ́ àti ọlọ́pàá mi ò ní ìjọ rẹ̀. àgbà ṣe la fẹ́ sí ìjẹ́ni. lọ́mọdé la fẹ́ wọ ní ilé o. wà kọ́ ọ̀dà ẹ̀yin ọmọ israẹl ẹ ìgbógun lọ àwọn ti wà ọgbà fún ẹ máa fi ọlọ́mọba tó ẹ kó ní olùwé mi tó fi tọ́jú ẹ̀yin náà ìdìnnà òkú máa ń fi sí ìdìlá dájúdájú ẹ̀yìn òkú wa ló sọ ní ìfọ̀mọ́ lọ́wọ́ pàpàdé àwọn ọmọ ọlọ́wọ́ àti ìdìlí dáná. ìdìnnà òkú yẹn á wù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ حرف فصل كم في تفخيم إنه لبيت قائم أيضا إن بيتا قائما قائما دلت في الجنة ثم تواصلت إنه لبيت قائم هم بيت الجنة الله قال إنه هم من يشرك بالله ẹ̀yìn ìṣọ̀lá wọn kan ní Allah ọ̀pọ̀lọpọ̀ àwọn di àgbẹ̀dẹ̀ ìdí di ọlọ́run ti fi àjẹ́nà lé wọ̀ fún oníwọ̀ àjẹ́nà ọlọ́run ìṣe lọ́run tó ń fi nǹkan ní ìfọmọ́lọ́run ìwà mọ́tàláàtì tó tún ṣe yẹ̀ ń wò ìdí ẹ̀ bá ti sọ fún àti ló tún lọ sí lọ́lọ́sẹ̀ wọn sọ kò sí alárànṣe kankan fún àwọn èèyàn tọjọ kò sí èkó bí mo ṣe ìdí kó ṣe jẹ kó ṣe ìdí náà lè jẹ bọ́ọ̀ ẹni wọn nínú tó a tó ma yà á fún ẹni yà á fún ẹni bí bí lọ ìmúta ṣe ìgbà owó tó ta àwọn èyí ìyá ọmọ mi ọgbọdọ tó kàn mí kọ mọ náà ìmúta ṣe ìgbà owó tó ta àwọn èyí. irun kẹ́kẹ́ kọ́ ọ́ náà àbòsí látọ̀gbà jẹ́ ọlọ́ọ̀tọ́ ẹ̀kọ́ ìrọ́bù rẹ̀. tó o tó wá ń sin nǹkan mi ń pọ̀ mọ́ àbùkù tó gbé òbí. ọlọ́run ní làbọ́dé kábàrà ilẹ̀ ní iná máwárú iná ńlá àtà àyèkúta láta ọlọ́run. contradiction ẹ pè yẹn ní ọmọ màríà ẹ tún wá ń tún pè ní ọlọ́run contradiction yẹn kí wọ́n á ní kí màmá rẹ̀ ọ̀jẹ́ ọ̀sán yìí kí màmá rẹ̀ ó jù lọ. ọlọ́run ọlọ́run ni wọ́n á jẹ́ nù. iná ìlà yọ ìlà ìlẹ̀ ọ̀rọ̀ tí ọ̀gá tí ẹ̀kọ́ ló jọ máa ń lọ èyí ló ti bá pọ̀fẹ́sọ̀ máa sọ lẹ́nu. ọlọ́run bá ti fi ọlá sọ ibi làbọ̀dé kábàrà lẹ́nu nínú ọ̀rú ìnà lọ àgbà ọlọ́run ìjẹta àwọn ọlọ́run mẹ́ta lọ́kàn. وما من إله إلا إله واحد òsì ẹ̀tọ́ lẹ́tọ́ sí ìjọ nìkan àti ọ̀nà ọba ọ̀kan gbogbo wàyí lábíyá ìṣàwọ̀ wàrà máa yẹ kúlù tí wọn bá jáwọ́ bí tí wọ́n sọ ẹ̀yà màsánná lẹ́bí iná kábàáwò mẹ́nìkùn àdá àbòyí àdìrí iye. ìyá ilé tẹ̀lé ru yóò bá àwọn tí a jẹ́ kéde nínú wa oríṣiríṣi ọ̀nà lọ́wọ́ wọn bí àjẹ́ ìgbésí ayé wa tí wọn kò jọra rárá wọn ọba tó ń fún ìbádùn ìlọ ara rẹ kó o ti tí o ti wọn tí wọn bá wọn lọ yìí o tó àjẹ ìdájà ní orin tí wọn máa kọ́ lórí ìjọsìn wọn náà kò sì ti wípé mùsíbà tó wá sí wọn wọn ti dùn á ẹ lọ ẹ bá wọn ìfara ti bẹ wò ẹ lórí ọ ní òbò dà mùsùlùmí lè yìí ẹgbẹ́ tí yorùbá lọ́kàn sọ yìí pé àjẹtọ́ bá wọlé àbá ní wọn lọ́lọ́ lórí ilé ètò bá wọlé sí ètò àbá yóò ti já yóò ti dá mú yóò má dá mú lọ́sọ̀rọ̀ àbọ̀rọ̀ ọ̀gbẹ́ ẹ̀kẹ́tẹ́ bá wọlé sí àdúgbò lọ́wọ́ bí mi bá fúnlé àyà kádà lọ́dọ̀ mi ìlú mi ní àdéhà fáájú wọ́n kọ́ ọdún rọ̀ bí lọ́dún ń jẹ láàyò ètò ìmùsùlùmí ọmọ ọdún yẹn àwọn ti gbára ta jìnnà nígbà yẹn bá tún bá wọn ta láti débi kan wọn wà áwò kò jíjẹ máa ń fi àwọn náà ní kó máa ń fi èyí náà fèyìntì ẹ̀yìn tí wàá gbàgbà yìí pé dáadáa wà lọ́nà àwọn tó wà máa ti pátá ìdí lórí ẹ̀yìn àwọn afẹ́ pẹ̀lú owó tí ó fi tìlú ìdíkẹ́ àti ẹ̀rọ alẹ́ la àbòkò lówó ni <laughs> kò ní wàá fẹ́yìn jẹ́ mùsùlùmí náà ti gbàgbọ́ lọ. bí sẹ́yìn gbogbo ń tọ́wọ́ àmì ẹ̀sìn ju àgbòjì lọ́dọ̀ wọn ẹ lọ́ọ́ ìjọba jọ sẹ́ńdì ẹgbẹ́ ti fi ẹgbẹ́ tó lè máa gbọ́ tó bá tọ̀ ọ̀nà ọ̀tọ̀ gba ní ẹ̀ka wéwù bí bàbá yẹn sọ ní ayé èyí ti ebi gbé fáàtì rí ọkà kó tu kọjá nàná rẹ lọ́dọ̀ sọfẹ ní sáájú ilé ẹni sáwọn ọgbẹ yìí mú àti tó fi bá gbà mú ọkà ẹ máa àyùmọ wọn àwọn náà máa tójú ẹ pásítọ̀ yìí ó nílò àkàyè náà. <laughs> kí ọ máa tó wá báyìí wọn tó kí ẹ káwá dáwọ ẹ bá tó ṣe ń pín sẹ́lẹ̀ ẹ̀dùn lọ níjọ́ mi ẹ̀dùn lọ sẹ́lẹ̀ ìfẹ́ lọ ṣọ́ọ̀jì mi ẹ̀dùn bọ̀ ẹ wá kàn bí ààrẹ kẹ bí ẹ̀sìn Islam ìwé mi kan ti sọ mi ọ tó bí irisì mi mọ́kànlá mẹ́tàlá tí mo kọ́ ọ̀rẹ́ nígbà tí mo wà ní zero kí ló dé tí mo fi mi pé mo mọ̀ wà ní Islam èèyàn gbọ́dọ̀ mọ̀ kí ló dé tó ń bí sẹ́yìn Islam kì í pé kà má wà jẹ́ ní àbá àdàlà àwọn bàbá mi lé mi náà ń de àmì àbí mi lé ọ̀la rárá ọgbọ́dọ̀ wà kọ̀ǹpútẹ̀ kọ́ ọ láyọ̀ ọkàn lórí pé ilé yìí rí ẹ lójú ọ̀nà gbogbo olókùn rẹ̀ pé ọgbọ́dọ̀ mọ́ ní yóò fi mọ sí ṣe ọlọ́ọ̀bá àdéjọ ọlọ́sọ yìí pé wà máa ń ní ìlà ìlà ìlà ń yẹn sàwọ́ àmì àyẹ̀kọ́ olóòrùn ní wọn bá jáwọ́ ní jẹun yẹ làyàmọ̀ sànà lẹ́yìn iná kábàrò nínú ohun àgàbó ní àlè. ìyá ẹlẹ́fẹ̀ẹ́ lóru ni ó bá àwọn tọ́jú ká bì nù wọn. wàhálà ọmọ sẹ́yìn tí wọ́n bá yẹ wọ́n agbélé mú dùdù wọn bí agbélé bu àti àyẹ̀wò ọ̀kan tí tùmọ̀ agbélé o tún fún agbélé bu lọ́rùn tó ní oṣù tó wù wọn. ìní òfin hàbí lẹ́yìn oṣù tó rọrùn. ọmọ ọmọ akúlọ̀ kò ní gbé lọ bí àmì ìdìbò gbọ́nù kìíní wọn ọ̀rẹ́ ayọ́ amú mẹ́tìn mẹ́tìn ògùn mo ìbò náà ni ọ̀rọ̀ àti tómi fún ọ. ìgbọ́nà ọ̀rọ̀ mẹ́tìn ọ̀rọ̀ àti tómi fún ọ àbá sọ ọmọdé ẹ̀jọ̀ ní mo lọ́dọ̀ rẹ̀. tẹ́tẹ́ra rẹ̀ jẹ lójú lọ kò máa ògùn di ògùn mẹ́tìn nígbà bá ní ìdí abẹ àti tìtarí ẹ̀kọ́ ọjọ́ ìdè lọ sí ju ọmọ kùtà dé ju lójú ẹ̀ afala yatubuna ila na wa yastakbiruna afẹ́fà ya yìí. tí wọ́n yà á túbà lọ́dọ́ lọ́rùn wọn sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ẹ̀ wallahu ghafurur rahim. ti tó wá tó bá tí ó o mo lè ju lórí ju lọ. hókùnù ọlọ́ni yìí sọ ọmọ mọ́rí àgbọ̀jẹ́ kínní kan ilà ọ̀sùnlùm òjijì ọlọ́run lọ́jẹ́ o kọ́dékálá ti ní kọ́bílì tẹ̀ lóru àwọn òjijì kẹ̀ ti lọ káájú ẹ̀ fún òsèkè wọn lọ́dọ̀ wọn òsèkè wọn lọ́wọ́ ọlọ́run òsèkè wọn lórí gbàdá mọ́tò mi yọ jẹ́ ìjókòó kọ́ lọ́run pẹ̀lú àdídá láàrin láàrin ó ti ẹ̀sìn náà dà wà ó mú owó ti di kọ́ ẹ̀wọ̀n ọ̀jìnlẹ̀ ọlọ́dún olódodo ni màmá rẹ̀ màmá yíká àlìsà àtàlà kìí ṣe pàṣẹkà rárá káà náà yà àkùlà àmì sọ̀rọ̀ gbọ́dọ̀ fi sí ẹni o káà náà yà àkùlà àmì sọ̀rọ̀ tí ẹ bá ronú ti dáadáa ọyọ wọn pàgbàgbọ́ mú sí lọ́wọ́ àwọn méjèèjì ọlọ́dún káà náà yà àkùlà àmì sọ̀rọ̀ àbí ìdìbò ìjẹun. àbí inú ọwà ní ìwé wọn pé máa ti bí ọjọ́ ìyá rẹ̀ ní ọjọ́ wọn ní kùkàtà fẹ́ da ọlọ́run ntọ́ba ti ní kùkàtà fẹ́ da kó lọ. ọlọ́run bá wa ọ̀kà já oúnjẹ fáwọn tó ti dẹ́nu ká máa jẹ wọn lọ́wọ́ ní ìlú ìdí ìjẹun bá ti jẹun ẹ̀ tí ọlọ́ọ̀dì náà ní pọ́jẹ́tì oríṣiríṣi ń tẹ̀lé fún rẹ̀. ẹ̀dá mi ìjọba ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìjọ́jọ́ lójó ìjọ́jọ́ ìjọ́ ìjẹ́ ìfọ̀ ìjọ́ wà lókè tí bàbá ti di ìgbà yẹn mọ̀ ọ́nà yẹ wà lórí àgbáyé títọ̀ àti làákà ìlú ìtọ̀lọ̀. òǹdorí kẹ́yìn bá mi bá yìí nù làwọn mọ̀ ní bùbá wọn ti ṣe ń sẹ́yìn kó omi tọ́lọ́ kò lè àtàbùdó nàmi dùnmí láyé máa la àyẹ̀mú lẹ́kúlá fún dọ̀rọ̀ kẹwàá máa ti lẹ́yìn ọlọ́ni nítorí pé kò ní agbára kó fi nira kankan yìí wàlà ànàfọ̀ ààbò lè ṣe yín láǹfààní kankan ẹ̀yin lẹ́ ń kílẹ̀ mọ́ ẹ̀ lẹ́ sọ pé ní ṣe kò lè ṣe kankan fún yín wàlláhu huwa sẹ́ni olùdarí ọlọ́ọ̀bá àdìgbọ́lá òun ni olùgbọ́ràn. o sì ni onímọ̀ ọgbọ́n gbogbo tẹ̀lé pátápátá tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ ó sì sí gbogbo tẹ̀lé pátápátá ìtọ́jẹ́sẹ́ àti ìtọ́jọ́ sókè ẹ láti sí nípa pé nínú ìṣesí ìkùsọ́lọ́ nínú àìnígbàgbọ́ sí rògbòbíyà ọlọ́run rọ́bìlà àdàní òun náà ní pé ọmọ máa ti yàn ọlọ́run àìwá ti yàn ọlọ́run yẹn tó ti wá tó nínú ẹ̀ náà nílé kéèyàn ọmọ ẹ̀kọ́ ìtàmì kí ètò ọlọ́ọ̀kọ́ ọmọ ẹ̀kọ́ lọ́rọ̀ ọmọ wa kàn lọ́wọ́ lọ́gbẹ́ kí ọba àtàgbọ́ àkọ́jọ́ pé ní ọmọ dojúkọ kò ní dojúkọ rọ́bìlà alẹ́mí tó kọ́lọ́ tuntun wa lẹ́yìn tí ọmọ ìtumọ̀ rọ́bìlà alẹ́mí tí ó sì ní làpá dáadáa ní ìdòkè àríwá náà